ó mọ̀ ṣe o ọjọ́ táwọn agbébọn jí ọba aláyé yìí gbé ni wọ́n pa á dànù títí di àkókò yìí inú ọ̀fọ̀ ńlá àti ẹ̀dùn ọkàn làwọn aráàlú òtólú níjọba ìbílẹ̀ Ezinte Mbaise nípínlẹ̀ Imo wà báyìí ohun tó fa èyí kò ju àwọn ajínigbé kan tí wọ́n wá jí ọba aláyé ìlú náà ọba Ezejo Ochulọ gbé sá lọ láàárọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá yìí tí wọ́n sì pàdánù kílẹ̀ ọjọ́ náà tó ṣú. aláròye gbọ́ pé àárọ̀ ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí làwọn ajínigbé tí wọ́n pọ̀ dáadáa yìí ya lọ sáàfin ọba ọ̀hún tó wà láàrin ìlú náà bí wọ́n ṣe débẹ̀ ni wọ́n béèrè rẹ̀ lọ́wọ́ akọ́dà rẹ̀ bó sì ṣe yọjú sí wọn báyìí ni wọ́n ti yọ ìbọn ọwọ́ wọn sí i tí wọ́n sì jí gbé sá lọ ráú gbogbo akitiyan àwọn aráàlú rẹ̀ láti mọ ibi táwọn ajínigbé ọ̀hún jí gbé sá lọ àti ohun tí wọ́n fẹ́ gbà ló já sí pàbó ṣùgbọ́n ó ṣe ni láàánú pé nígbà tó fi máa di àṣálẹ́ ọjọ́ náà làwọn ajínigbé ọ̀hún lọ ju òkú ọba aláyé náà sẹ́gbẹ̀ẹ́ títì lójúnà márosẹ̀ mbutu nílùú abo níjọba ìbílẹ̀ mbaise alukoro ètò ìròyìn fún ọba ọ̀hún ọ̀gbẹ́ni henry okoye tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn láàárọ̀ ọjọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sọ pé òótọ́ làwọn ajínigbé kan wá jí ọba ìlú àwọn gbé láàárọ̀ ọjọ́ sátidé tí wọ́n sì pàdánù kílẹ̀ ọjọ́ náà tó ṣú ó ní òótọ́ ni o wọ́n ti pa ọba ìlú wa báyìí wọ́n wá jí i gbé láàárọ̀ ọjọ́ sátidé ṣùgbọ́n kó tó di àṣálẹ́ ọjọ́ náà wọ́n ti pàdánù ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ wa ti láwọn máa fọwọ́ òfin mú gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú olóògbé náà láìpẹ́ yìí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún pàápàá ti sọ pé kí ẹnikẹ́ni tó bá lóhun kan tó lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti rí àwọn afurasí ọ̀daràn ọ̀hún mú wá sọ fáwọn bákan náà ni wọ́n sọ pé gbogbo ohun tó bá gbà làwọn máa fún un kọ́wọ́ lè tètè tẹ àwọn ajínigbé ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́